gbogbo ṣe wá kájọ hmm. àdúrà ẹ̀ka máa gbà fún lọ́n pé àwọn àtàwà láyé kó lọ́n kó dẹ̀mí wá sí. ọlákẹ́ wọ́n ṣe mí tí wọ́n kè mo kàn fi pé kí n dá wà náà ni màá ti gbà kádàrà gbà fọlọ́run ìjà pààyàn tì báwo lára mọ́ mi. mọ́ mi ó mọ́ mi sì wà òkè tó bá rí wọn sìn ṣe lọ́n fò sókè lọ́n fò sílẹ̀ nǹkan tó dẹ̀ ń ṣe tó ń dùn mí ni pé iṣẹ́ tó ń ṣe mo ní kó má ṣe mọ́ wọn náwọn ò lè fi ṣe àwọn lè pé torí àwọn ò fẹ́ darúgbó. ó mọra àwọn àgbàlagbà wọn fẹ́ jókòó sílé. ọ̀rọ̀ mọ́ mi ló sọ yẹn mọ́ mi. Ah. Ah. Eh. ọ̀rẹ́ méjì yóò yà ah, ojú mi ló wo rọrùn àti sọlá ni hmm. ojú yín sọlá eléyìí báwo ni àdúpẹ́ ẹ kú tó mẹ́ta ṣe wà òkè. mi ò wà òkè. kí ló dé. Ah, ah. tọ́lá ni wọ́n ń bí mi pé ṣé mo wà òkè. kí ni mo ṣe. Ah, tọ́lá ni ó yẹ kó yí ẹ̀ náà sọ mo gbà tí mo ti ń tírẹ́tì yẹn lórí ọ̀rọ̀ tán èmi àti ẹ̀jọ̀ ń fa àkọ́kọ́ ó dágbére fún mi pé òun lọ sí Ìbàdàn ó dẹ̀ fún mi ní nọ́mbà yẹn mo bẹ̀rẹ̀ sí ní pé títí títí nọ́mbà yẹn ò lọ mo kàn ń tírẹ́tì ara mi mi ò wá òkè mo kàn ń wò pé kí ló lè ṣe tọ́lá ni mo wá wò títí mi ò rí ẹ mo gbà fọlọ́run náà mo wá débi ń sìn mo wá bá ọ̀rẹ́ mi tó jẹ́ fọlákẹ́ mo wá rí ẹ ó wá sọ fún mi pé ṣé mo wà òkè màá dẹ̀ lè dá ẹ lóhùn pé mo wà òkè mi ò wà òkè. ẹ má bínú ó mọ̀ pé mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé ìbàdàn làwọn parent mi wà then ṣòro àdúgbò tó ń gbé yẹn nẹ́tíwọ̀kì wọn dáa sọtú bẹ́ẹ̀ ló ṣe máa ń pè mí bọ́ nísìnyí mo ti dé sí kò báyìí. ẹ ọ̀dọ̀ mi ló wà kò gbé ìbàdàn mi. so tọ́lání ti wà lẹ́kọ̀ọ́ báyìí ó dé màmá wa lọ́dọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ wá yes <laughs> ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ because kí ni tí bá ti pe nọ́mbà yìí gébi ti máa ń pè tí kò kí ń lọ tí mo bá ti pè tí ò bá ti lọ màá mú kọ́kọ́rọ́ mọ́tò mi màá dé màá bọ̀ lọ́dọ̀ Fọlákẹ́ màá mọ̀ kí tí ti ń fojú kan Fọlákẹ́ màá rí tọ́lání. <laughs> <laughs> Eh, èmi kàn ní kí n wá síbi wá gbé Fọlákẹ́ jáde ni mi ò mọ̀ pé máa bẹ́ẹ̀ bí bọ́tò bá dẹ̀ máa yìí lè tẹ̀lé wa. no no no no máa lọ. a ah, kò tó bẹ́ẹ̀ má sùn anything ìbúwẹ́ jẹ́ kẹ́mi wọlé kí n lọ jí n tọ̀. ó dá bó ṣe ń sinmi báyìí ó dé mọ̀ pé mo lọ́ọ̀rẹ́ gidi gan-an ó yẹ kó mọ̀ pé tí ò bá jẹ́ pé nǹkan kan ló fa nǹkan kan mi ò ní máa lé ẹ̀ kiri o and then àwọn Yorùbá ní asáré inú ẹ̀ kan ò tí ò bá lé nǹkan ìkan lé nǹkan tó lé mi kiri òun ló lé mi dọ́dọ̀ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tí mo fẹ́ achieve látàrẹ ọlọ́run á fún mi sí. àmì dèjì mo ti wà ráàmù sí i ní àti maria ọ̀fun. Mhm. <laughs> ọkọ mi ṣe sọ̀rọ̀ bá rí àti fáàkì ìjọjọ méjì méjì má má débi. Thank you torí gbogbo gbà mo ń lọ Ìbàdàn mo ń lọ Ìbàdàn mo ń lọ Ìbàdàn nílọ Ìbàdàn nílọ Ìbàdàn yìí kò yé mi tó. <laughs> ẹ wò mọ́ mi òótọ́ ni ṣùgbọ́n báyìí gbogbo tí mò ń ṣe nìbàdàn mo ti parí ẹ̀ kò dé jẹ́ káwọn parents mi mọ̀ pé mo fẹ́ adóòtú ọkọ mi so any time from now i lè ṣe anything. mọ́mí nǹkan tó bá mi sọ nìyẹn mo wá jẹ́ kó mọ̀ pé tí èmi nìkan kọ́ ló máa gbọ́ ilé màmá tó bí ń lọ́mọ láti gbọ́ sí i torí pé kélé má tún lọ bọ́ sí rọ mm-hmm. níta tẹ̀yìn wa ló jẹ́ kí n máa gbé bọ̀ yẹ. òun náà jẹ́ fẹ́ lè fún ẹ torí mọ̀ pé ó ti déjú gbangba nísìn bá a ṣe máa ṣe introduction ló kú báyìí ìwọ ṣáà lọ sọ fún wọn ohun tán bá ti fẹ́ kò sí ohun tán fẹ́ ó di ṣíṣe ni. àbíkásí ah, náà ẹ bóyá ká ẹ pẹ bóyá kí n lóòdù fún yín so ẹ lè bá mi pé gbogbo àwọn parents ẹ pé ah, kọjọ ah. kan fún wa ní date. ìyẹn náà dá orí yẹn sọ orí ah. sọ. kò ṣe nǹkan kan à á pè wọn à á bá wọn sọ̀rọ̀ àbó ò fẹ́ bẹ́ẹ̀. kò sí problem kò sí problem. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni ma tọ́lá ní dìde bẹ́ẹ̀ yẹn kó lọ sí oúnjẹ fọkọ ẹ̀ àbí mi máa bẹ̀ dáná. sir ṣé ká release wọn sir release them on bail once tí àwọn guarantor wọn bá ti dé kílẹ̀ tó ń dúró fún release them. okay sir okay. yes sir i'm sure to go sir. hold out. Eh, ẹ wo the major reason tí mo fi pè yín ni you got comprehensive scientist is because of the issue to ń the same thing làwọn people ìtúnṣe ní operation on lọ last week ẹ wo àwọn ọlọ́pàá tó ń pa àwọn ọlọ́pàá yẹn ò sí ní operation yẹn náà wọ́n kàn wà lọ́ndìrò torí pọ́n rí pọ́n uniform wọ́n dẹ̀ waste wọn. ẹ má jẹ́ kí n tàn yín mi ò mọ nǹkan tí màá ṣe mọ́ ni mo ṣe invite yín let's think of work to do let's work as a team. ẹ wò ọ̀gá ohun tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń fa ìpòrúurú sọ́kàn mi ó ní bí wọ́n ṣe ń pa àwọn ọlọ́pàá wa ní ìpakúpa. ẹ wò mi ì fẹ́ yánu ni o torí tí n bá sọ̀rọ̀ ẹ̀ẹ́bù mi pé ojo ni mí àmọ́ kí n má tọ̀yìn ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí bó ṣe wá rí pọ́rọ̀ ìwà rí báyìí sí i what is the way out. what is the way out the way out yẹn náà ni mo ṣe pè yín kí ni ká ṣe. ọ̀gá àdúrà la nílò ṣe rí èmi ní tèmi o tí mo bá ti ń kúrò níwájú yín bìsà ọ̀dọ̀ pásítọ̀ ni mò ń gbà lọ fún àdúrà ààbò àdúrà ààbò ṣé ọ̀rọ̀ àdúrà ààbò débi ìbọn ni à ń sọ pé kí gbogbo wa múra ká gbabúlé wa lọ let's prepare ourselves let's do something ká ẹ wá kúnra ẹ wá nǹkan kúnra bí ọkùnrin kọ́ yìnbọn fún yín kọ́ta jábọ́ ká dé operation with confidence kẹ́ ẹ gba wájú ogun lọ that's what we're talking about. ẹ wá sọ̀rọ̀ pastor gbogbo wa là ń gbàdúrà ẹ jẹ́ ká fi nǹkan kúnra wọn kó lè jẹ́ nǹkan kan simple. ṣé pé nǹkan tẹ̀ ń sọ fún wọn sì ni pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di ogun fún ogun ó ti di ìjà fún ìjà. Baby, mm -hmm. they cannot tell already nàìjíríà. tí bá sọ fún ẹ pé ìjọ tí mo ti ń ṣiṣẹ́ lọ́fíìsì hmm. èmi ìyàtọ̀ hmm. gbogbo àwọn continents ta ti ń retí láti jọ rẹ̀ so bí pé inú gbogbo ẹlẹ́dẹ̀ adẹ̀míṣọ̀ ibi pé gbogbo àwọn ọjà tó wà ní ìlàkóso ọ́fíìsì wọn mọ́nítọ̀ wọn bó ṣe ń gbé ìmúra ọmọ wọn oh. so ká tó parí báyìí ah mo ti ń feel like ara mi ò wà òkè mọ́ kí tó drive délé gan-an mo rọ́jò ni. pẹ̀lú ọkọ mi hmm. pẹ̀lú ẹ́. Eh? kí wọ́n fẹ́ ṣe báyìí. nǹkan nọ́mà náà kò ṣiṣẹ́ ẹ̀ nọ́mà. kò sí nǹkan tó yẹ sí o bí a ti máa lọ sọ́fíìsì lọ́la kí n tó dọ́fíìsì kí n kọ́ yà sọ́spítà mhm. kí n lọ rìpọ́tù fún dókítà mhm. so nǹkan tó bá máa ṣẹlẹ̀ á lè jẹ́ kí n mọ̀. that would be better hmm. èmi gan rẹ̀ mi bá ní kájọ lọ àárọ̀ ọ̀la mú láti tètè ṣọ́ọ̀bù kémi náà lọ mọ́nítọ̀ àwọn ọjà tó dé yẹn. no no no ò ní ìdẹ àti ọ̀sẹ̀ kò lè jara lọ ṣebí kí n kàn kí ni adé máa lọ síbi iṣẹ́ so ti yẹ máa máa ṣe tààrà. Ah, pẹ̀lú Right. Yes. Well, I will. I did it. ó ga ó di ìlọ́fẹ́ ìyẹn ò tí ẹ̀kọ́ dàbà sí máa ríra mo kọ́ tá àti ẹ̀tọ́ wà lórí agbo ní pépépépé kò sí kankan tó lọ mọ́. àwọn olóko ọba màá lọ jí fóònù mi lọ kan tí yóò fa ti nọ́mbà òfin wọlé nìyẹn. níbo ló wá wá sí. ibi tíṣẹ́ gbé mi wá láti Ìbàdàn ni. ibi hospital. yes. are you a doctor. i'm a doctor. kí ló wá ṣe ń bíbá. mo wá ní doctor mi doctor Ládìjì. ó ah. ní family doctor wa. mo kàn wá fún check up kan ni ó ga o ṣé pàtúndé pàdé. ó surprise me. mo ti wá fine gan o. díẹ̀ máa wo mo ti wà níbi past two hours ni mo ti wà lọ́fíìsì wọn tàti ń rojọ́ after àtàwọn ṣe test fún mi tán àkàn sọ̀rọ̀ mo kàn wí pé ilẹ̀ ti ń sùn lọ jẹ́ kí n máa lọ sílé mo sì in fact mo lọ attend sáwọn patient mi ní ward. ok ṣe o pé náà ẹ wọn tó bá ṣe fún mi ẹ contact mọ̀ pé ó ń lọ directly ni kò fún mi ń sìn. èyí tó ń lọ ojú ajíwó ìkan ni mo tún rí náà kúkú ni tá bá sọ pé èmi àti ẹ̀ tún máa jókòó ní òjòkó dọjọ́ tó ni má jiyàn o for the past four years gbogbo contact ẹni mo ti pè pè pè pè pè pè kò sí ètò lọ ó tiẹ̀ tó táà gbangba tí mo stress ara mi títí tí mo rí pé náà ayé ẹ̀ máa bàjẹ́ ni tó bá sọ ìwọ́n tó ń ìwọ eh? àbíwọ ọmọ ẹgbẹ́ gbogbo nǹkan tó ń kọ́ fà pátápátá àti ilé ẹ̀sìn tó sí mi lọ́wọ́ ìwọ bí ọmọ sí Ìbàdàn oní ọkọ síbẹ̀ o máa ń lọ yọjú sí wọn ní ẹ̀kọ́ kan wọ́n á sọ fẹ́mi pé ìwọ òbí máa rí o jẹ́ kẹ́ni máa náwó dànù àbájọ àbájọ lára ẹ̀ gbogbo àtijọ́ àtijọ́ àtijọ́ ń kún sí òun kó lóyún àròdàlẹ́ ah, o ò lè ní torí pé kí ni irọ́ pa yí má jẹ́ kí èṣù má yẹ kó lọ́wọ́ sáré màtẹ́ má jẹ́ kí n ní ọgbọ́n yẹn lọ́rùn mo ṣe wò yìí ẹnu kéré ó tóbi mo fẹ́ kó kókó jáde. Ah, mi mo kó tó ń sọ pẹ́ títí mi mo kọ́ ló kó sọ wà á kà mí tó ní. o tún gbé ìjọba fún mi. bẹ́ẹ̀ náà. láti wọ àti lọ́wọ́ tó ń tún sí lọ́wọ́ tó yí.

bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mo sákọ̀ jẹ́ olúwa rẹ̀ mo kọ́ tẹ́wé jẹ́ ni. Ah. sórí àmọ́ pọ̀ lẹ́nu dàkà tó sọ pọ́nà òkú wò bàbá ara ń yè nǹkan bàbá kára ń yè. ṣé kò ṣáà ní rántí mọ́ ah, ah. kò tẹ̀ ní bínú. tá a bá ti rá ń yè bí wọ́n bá ní jókòó báyìí ibẹ̀ ló jókòó sí. Si tọ̀ báyìí ibẹ̀ ni ó tọ̀ sí ntọ́ ọba ni ó ṣe ni ọmọ sí. bàbá ẹ ṣe é ah. ṣe ojú mi sí i. àwọn ọba ti ń pàṣẹ fún títí títí tọwọ́ rí ìdìkú dà ń lọ́ba tán bẹ́ẹ̀ ni ah, ẹ wo ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ mo trust yín bàbá ọgbọ́n bó o lọ́rọ́ ṣe rẹ. Ah, bàbá kò sí wàhálà kankan lẹ́yìn eléyìí nìkan. èyí tó o pè ní wàhálà ẹ̀gẹ́ yìí sí wàhálà o sábẹ́ mi mú síbi tí fi ń jẹun síbi tó o mọ̀ kó fẹ́ràn jù dáadáa àwọn. ló bá tán. tó bá ti dún wọn tèmi dáyò kárí. ìdá ìṣe ìṣe mo dúpẹ́ ẹ dáàdi mo fẹ́ kẹ́ resend account number yìí yẹn sí mi. Hmm. owó ètò send sí mi ń jò ní ìgbà ọmọ tí sì bá wá fi káàdì lórí ìgbà kò sí nílé ọ̀dà àwọn gbìyànjú. ẹ ẹ ẹ máa wò ó rí ẹ fọkàn yín balẹ̀. iṣẹ́ àbámi resend ọkọ ẹ balẹ̀ yọ yìí ọ ọkàrin èsojú dáadáa ọmọdé ó fura pé nǹkan kankan o alẹ́ lẹ́rù lẹ́kọ̀ọ́ mi. tọ́lá ni wàá ìwọ rèé. ẹ kò lọ mẹ́ta. ó ṣe dáadáa o láti ijọ́ tí bàbá rẹ tó jẹ́gbọ́n mi ti kú tá a ti gbé wọlé sọdá kó jẹ́ pé ń ṣẹ̀ṣẹ̀ tó máa kojú lórí ọba yìí. ẹ má bínú. àdúrà yín náà ló ń gbà lórí tiwa ṣe rí ọ̀rọ̀ iṣẹ́ ìjọba yìí ó lè dèní kan ní ó yá ibi ni o kó tún dọ̀là kẹ́ ẹ ti palẹ̀ ara yín mọ́ pé ẹ fẹ́ dúró lójú kan ó tún ní wọn á tún lóò di kàfàǹjà mo ṣe rí nìyẹn ẹ má bínú bàbá ọkọ ọba àdáàbà ọ̀rẹ́ sá ọ lẹ́sẹ̀ àṣẹ bàbá àìlẹ́ ní mọ̀sán ká má ìpọ́n onírun tó tó báyìí ọ̀tún àmọ́ wẹ́gbàáròde bí ìgbà tí wọ́n jọ lójú ni ah, ah, ah, àbúrò rẹ̀ ń kọ́. ẹ wo gbogbo ọ̀nà wa gbogbo ọ̀nà wa <laughs> ẹ wo Daniel ẹ má bínú ọmọbìnrin tó rẹwà tó ń lọ níta yẹn ọmọbìnrin yẹn rẹwà gan ni o. Báyọ̀ ṣé kìí ṣe pé ọba sọ̀rọ̀ ẹ mi à tí mo ti mọ̀ pẹ́yìn náà lẹ̀ lè ṣètò kí n má. má dé ṣé o gba nọ́mbà rẹ̀. mi ò gba nọ́mbà ẹ̀ àmọ́ mo mọ̀ pé ẹ̀yin lẹ tún lè bá mi ṣọ̀nà ẹ̀ kó mi yá kí. má dé bẹ́ẹ̀. tó o bá ń gbọ́ ikú tí ipa àyàn ìní lọ ó nìkan so bí ṣe ń lọ ó lè túlù yìí ah, iṣẹ́ tó tóbi ní wá lọ́dọ̀ mi mo sì ń ṣe fún un bẹ́ẹ̀ ni àìmọye iṣẹ́ ńláńlá tẹ́tí ọ̀gbọ́dọ̀ dákun ìní fojú sunkún rẹ o má dọdọ ọmọbìnrin tí ń lọ yìí o. kì í má dọdọ ẹ. má bá wí nǹkan kan di ọmọ bá tiẹ̀ lọ kí ló ń wí ikú ló ń wò kì í sárùn ẹ̀yìn ọ̀gá o. èèyàn méjì lẹ́ẹ̀kan náà ọmọ lé o. ayé ló ti dìdàkudà ayé ti dìdàkudà ni péyàn bá gbẹ̀mí adìẹ méjì ńlá ńlá báyìí bí ọba jọdún ńlá èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí adìẹ méjì ńlá ńlá lọ́dún kéke kéèyàn tó wá wọlé kó sì pè èèyàn méjì kó pẹ̀mí wọn sì jà tú ẹ àbọ̀. ìwọ rèé Báyọ̀ ẹ ah dadi ẹ wọ ẹ má bínú ṣe ìyẹn ọ̀tọ̀ tí ẹ ní nǹkan tí mo bá wá sọ́dọ̀ yín ṣe rí nǹkan tí mo bá wá gan torí ọ̀rọ̀ àwọn ará bíi tí wọn kì í rìn lọ́sàn tó jòrò làwọn rìn ẹ torí tiwọn ni wọn ń fún wa wà ọlọ́pàá ní problem gan seriously ṣe ni anywhere tán bá ti lọ operate báyìí wọn á pa gbogbo àwọn ọlọ́pàá tán bá ti rí bẹ́ẹ̀ níṣe ẹ dẹ̀ mọ̀ pé mi náà dẹ̀ ni àwa náà sì pé ká lọ ká lọ pé jésù jésù mo wá rántí pé irú yín máa wà nílé kò yẹ ká ẹ tún gbọ́ pé irú wa ẹ̀ kúkú ìbọn ni mo fi ní kí n wá sáré yọjú sí i. yigi yigi ni ọ o ti dọta ní omi èyàn ò ní lọ́ta nọkọta ọpa àmẹ́yìn ọlọ́pàá ẹ̀yìn náà lè ẹ lè ẹ̀jẹ̀ ṣẹ́wó sí ààrẹ ẹgbẹ́ ọ̀kẹ́ mọ́ fún mórí wá fọ́ọ̀rùn lẹ̀. ọ̀rẹ́ ò gbà mí mi máa rí owó ilé ìrìkẹ́ láàrin jọ́kèlò sí jọ́kèlò ó ló tọ́lá ní ti kó lọ sí kò lọ bọ́kọ ẹ̀. bàtà yín sọ̀rọ̀ lọ́mọ tó wá bá mi lé tí mo sọ fún wípé yorùbá kankan ò kì í ṣe ewú ẹ̀ nǹkan tí máa gbẹ́ ni pé mo sọ gbọ́pọ̀ ti wà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkùnrin mi. mi mọ nǹkan tí mo mi ì tẹ́lẹ̀ bá sọ nǹkan kan mọ́ because mi mi ò fẹ́ rí mọ́ gan bí n ṣe wà ẹ̀. ó dáa mo ti gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ bá sọ ti léètì gbogbo ayé ló ti gbá kó ti kó lọ ilé ọkọ tuntun wo bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí tí n bá pe nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ́mọ nọ́mbà ẹ̀ ò lọ́mọ látọ̀ tó ti kú òun ilé wa ń bíbà mo ti gbọ́ ọlọ́run á fún ẹ ṣe gbogbo bá rẹ̀ ó jà má tún máa pè é. Ah, àǹtí láńlọ́ọ̀dù mo kọ́kọ́ pè ojú ní nǹkan yẹn bí wọ́n wà pọ̀ mọ́ra kí wa. láńlọ́ọ̀dù bíbó abẹ́gbẹ́ ẹ̀ tó ń rìnrìn yà káàkiri tá a gbúrò rẹ̀ ṣé nǹkan gidi ló ṣe yẹn ni. ẹ wá di kíní kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yìn lójú nǹkan àǹtí ó padà wá fọmọ kí wa. ó ti kàn pé kó yá sáré bí ọmọ báyìí níjọ́ wo síjọ́ wo nígbà wo lọkọ ẹ ṣèkù ná tí o ti pè thirty days ṣé wo mọ̀ gbé ayé máa sọ fún wa wípé òun gan ló pa ọkọ ẹ ni hmm. àbí mọ̀ pé wọ́n máa sọ bẹ́ẹ̀. àǹtí àǹtí tiwantiwa àwa la ní ìyàwó tí ẹ ní hmm. àìwájọ tí wọ́n wá ṣe kínní ni ọkọ ẹ séèyàn ẹ wọ ẹja fìyàn lẹ Ọlọ́run a máa gbé ire wa lábẹ́ ẹbí lọ́nà wo tí da ọ̀dà mọ̀ ń kọ́ táyà katakata àfi kó. yé gbèsè mo rí rẹ o. bàlá ẹ̀kọ́ gbèsè ọ̀gá bá ní eh, ìwọ ọmọ torí rẹ̀ dà yìí dàgbọ́dọ̀ wí kan kú eh. ọ̀yá máa lọ lòun mú oníṣẹ́ wá òun ṣe fírídọ́ọ̀mù fún ọmọ ọlọ́lọ́ mo dúpẹ́ o. ṣé o sì tún gọ̀ náà ni o ò tí ì gbọ̀n náà ṣé o mọ̀ wípé máa lọ lọ mówó iṣẹ́ wá tí wọ́n sọ fún ẹ yẹn ó fẹ́ lé ẹ pé kọ́mọ́kọ́ bí burúkú bá òun kó lé ẹ dànù ni ṣé o mọ̀ ni àti wàhálà ìtẹ̀ bá mọ̀ gan wa ni ẹ mọ̀ pé wọn ò lálùbáríkà kankan lára. kílẹ̀ tó wà kálùbáríkà tiẹ̀ kó fi hàn tiẹ̀ lọ́wọ́. ẹ̀mí ẹ̀mí fẹ́ fìrì tán ni kí àwọn àwọn mẹ́kà máa wá wá dọ̀ mi. ẹ̀ẹ́n o fẹ́ ṣe freedom káwọn mẹ́kà máa wá sọ́dọ̀ rẹ̀ ìwọ tó kọ́ṣẹ́ ẹran tó epo fi ọ̀bẹ gé àwọn yẹn lẹ́ni lọ́wọ́ ni ìwọ tó kọ́ṣẹ́ bàbà tó ò rí ṣe olọ́dún méje nídìí iṣẹ́ pé o fẹ́ pọ́ táyà lásán ó tún ní ẹ lára àwọn wa ní kó máa lọ jọ ṣé ọ̀dọ̀ làwọn onímẹ́kà máa wà ní àǹtí hmm? owó sẹ́ni ẹ̀sọ́ ọjọ́ tèmi ọba wa gbà ọ́ ní grand aya lèmi ọmọ bá wọn pọ̀ orí tẹ̀ sí ìwọ òjúra wọn lọ lèmi kú mi sẹ́ bàbá orí ẹ̀rẹ̀mọ ẹ̀rẹ̀mọ lórí èlò. ó dáa o amòye wọn bá ń ta ẹkíní fọganáísà àbáyé wọ́wọ́ tẹ́fì tẹ́fì lọ́ra tí bó bá sì wù yín táyà tírẹ́ẹ̀nì ti ń lọ ẹ̀pọ̀ bẹ́ẹ̀. díẹ̀ látàárọ̀ ẹ ó yẹ kó dẹ̀ wọ́n pé mi náà lè jẹ́dé serú nǹkan tí mo ṣe tí ò bá jẹ́ pé iṣẹ́ èṣù ni má bínú tó yọ lọ́hùn ó dẹ̀ mọ ọ mọ pé mo lọ́ọ̀fẹ́ gidi gan o iṣẹ́ èṣù nìkan tó ṣẹlẹ̀ yẹn ò kún ṣẹ́jọ́ mi náà. Dèjì ìwọ sọ fún mi pé o love me. tó bá yẹ pé lóòótọ́ ló love me. ṣé ẹ kó gbé ọwọ́ ẹ sókè kó máa gbá mi lójú kó máa gbá mi nímú one claim sí ipò love me, love me náà ló ná mi. ó dààmú abínú ó dààmú wa promise ẹ pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò ní ẹ bá ṣẹlẹ̀ mọ́ ìwọ kan fún mi lélẹ̀ ìjọ torí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ mi ò wá òkè látàárọ̀ tó ti bínú sí mi jẹ máa wo òkú kí n ṣẹjú èmi náà tí ò bá jẹ́ pé nǹkan tí mo gbọ́ òun ló bà mí lọ́kàn jẹ́. ibi tó tiẹ̀ sọ̀rọ̀ dé yẹn òun ni mo fẹ́ sọ sí ṣé o ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ olórí burúkú tó rojọ́ fún ẹ yẹn tó ń sọ nǹkan tó jẹ́ òrí àti nǹkan tó jẹ́ ọ̀tọ̀ yẹn mi ò fẹ́ kí ìwà àti ẹ̀rín mọ́ látòní lọ bí mo ṣe ń sọ̀rọ̀ mi ì fẹ́ rí yín pọ̀ mọ́. o fẹ́ rí wa pọ̀ mọ́. bẹ́ẹ̀ ok tó bá ìpín nǹkan tó fẹ́ nìyẹn tó máa fi dáríjì mi mo ti gbọ́. ṣé tó bá sá ti rí wa pọ̀ mọ́ ó jibọ ìbáwò. Wọ́n ok. Mo rí gbogbo àwọn messages tó ń sẹ́ǹsì. Púpọ̀ ń pè mí ló gbàgbọ́. Jọ ẹni tá a bá bá sọ̀rọ̀ tá a bá dédé bá sọ̀rọ̀ mọ́ sí kò yẹ kó fura fún ara ẹ̀ sí kò yẹ kó fura àbí òwà ni wọ́n kéré ni. dèjì dèjì kí ló ṣẹlẹ̀ náà. ó ń bi wípé kí ló ṣẹlẹ̀ ìwọ ń bi wípé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe da ilé mi rú tí ó mú ìyàwó tẹ̀mí tó jẹ́ tó jẹ́ kí ìbọn lè jáde tó ń jẹ́ kí ìmọ̀ ẹgbẹ́ nǹkan tí ò jọra wọn dandan ni kò jọra wọn tó ń jẹ́ kí ìyá tó ń jẹ́ kí ìmọ̀ ẹgbẹ́ nítorí ìyàwó mi adébàbí nígbà tí mo padà sí vines mo rí pé ìyẹn jọra wọn ni kò ń ṣe mi ò dẹ̀ ti dalé mi rú náà. mo ò ní pé kó báyàwó ẹ̀ jà náà ìní kò bàjá. o ní pé kí n bàjá. yes. ìwọ ò ní pé kí n bàjá kí ló fẹ́ kí n ṣe o so fẹ́ kí n sa wẹ́lẹ́wẹ́lẹ́ yìí. bó o mọ̀ pé tí o lè mọ àṣírí tí mo ní tí o mọ àṣírí mi pé ẹnikẹ́ni tó bá ti bímọ rí mi ò lè ẹ́ fà tọ̀nà rẹ̀ láti sọ pé mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya o wá gbé àṣírí yẹn o wá gbé sórí ìyàwó mi ẹ kí ló kí ló expect now sórí wà tí mo wà lọ́jọ́ tó ni mo wá fẹ́ kó yẹ pé mi ò fẹ́ mi ò fẹ́ kó ẹ́ fà kó pè mí mọ́ má lè bá pe àgọ́ mi mọ́ má lè tẹ́sítì mi mọ́ ó ọ̀rẹ́ mi àti ẹ out. dèjì ṣó le tó yẹn ni. gúdè. ah ọ̀rẹ́ mi ti jẹ̀ fọ́. ah. ló dé kí ló dé òde lọ́wọ́ orí ẹ̀ dànù. àwítán oníwọ̀ o kìíní kan kí ló ṣe ọkọ̀ ṣe kìkìdá bọ́dì lásán kò sí ẹ́ńjìn ọkọ̀ fáìn dànù ó wá sọ fún mi ọ̀rọ̀ ayé òṣì jọ́ torí ọlọ́run. ìwọ ni kó lọ sọ́dún fámílì ẹ̀ kó lọ béèrè kó wẹ òṣì kúrò lórí ẹ̀ kó wẹ ìranù kó wẹ orí burúkú kúrò lọ́nà ẹ̀ torí mi ìrọ̀ ayé rádaràdà yìí mi ò rọ ayé ó ní mo sọ fún ẹ yẹn. ó mọ̀ pé kò rí báyìí tẹ́lẹ̀ o ó mọ̀ ó mọ̀ ó dáa dálejò torí ọlọ́run ó máa padà. jáwé pàpàpà ó ṣì kàn mí òtún òtún òtún lórí láyọ̀ fẹ́fà ọjọ́ torí ọlọ́run lọ́jọ́ wo ló fẹ́ da dábì náà wọn níjọ́ wo ló fẹ́ da aláìníròònù àgbà òpònú dé lọ́wọ́ nǹkan ṣe. tọ́lá ni mhm. ṣé o ò rí pé mo wà ń bì ni. ẹ ìgbà tí mo wá rí yín kọ ẹjọ́ torí ọlọ́run ò bọ̀dá ṣẹ́yìn lẹ́wọ̀n ní one thousand ni àwítọ́ ilé ẹ̀rí mi ẹ̀jọ́ torí ọlọ́run sẹ́yìn òkè ń tọ́jú létí yín ẹ̀ kí fún ìyàwó yín lówó ẹ̀ kí fún ọmọ yín lówó tẹ̀wá tẹ́tẹ́tẹ́ ẹ̀rí mi ni nonsense ọ̀rẹ́ mi gbà mí gbà mí tọ́lá ní òrí báyìí ah, eh, àfi bí pé èṣù ó kò sí inú. Túndé ṣé kìí ṣe pé tọ́lá ni ti rìnrìn ọkùnrin àbí ọkùnrin kan ti ń tàn án ni. Ah, no no ọ̀rẹ́ no má rò lọ́bẹ̀ rárá ah, mo jẹ́rìí ẹ̀ rárá rárá ó mọ ó lè jẹ́ pé ara ń ta ó mọ̀rọ̀ àwọn obìnrin náà ó mọ̀rọ̀ àwọn obìnrin ara ń ta lásán ni ara ń ta ni. ara títa wẹ́ iye ẹ̀kọ́ lèmi bá wa mo gbọ́ pé iṣẹ́ ṣí sílẹ̀ ní Adibor can company bóyá tó bá apply bóyá ọlọ́run á fi àṣẹ sí. Ah, ọ̀rẹ́ mi jẹ́ ń gbìyànjú májókòó wá sọ fún mi májókòó jọ. ó ṣe wáyé mi sí pé Tọ́lání ló fi atẹ́gùn ìkúsọ́kọ ẹ̀. wẹ́ máa sa gbogbo agbára mi tọ́lá ní láti ṣẹ̀wọ̀n. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ má bínú mo gbọ́ pé tọ́lá ní òsì ń bímọ ìyẹ ìyàwó olóògbé. mo dẹ̀ mọ̀ pé mo rí pé ẹ súnmọ́ra yín díẹ̀ òun ni mo ṣe ní kí n béèrè bóyá ẹ lè fún mi ní fóònù nọ́mbà èmi ò ní nọ́mbẹ̀ ìgbà tó ti kúrò ń báyìí mi ì tiẹ̀ mo bí mi fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ rárá èmi gan struggle mo ti try try mo níbi akin tó try àdá mi mo bí mi fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ ṣá. pé ẹ ní phone number yìí lọ́wọ́. mi ò ní àti lose contact ara wa. Ah, ok ẹ kọ address ẹ fún mi ń yẹn. a mo bí mi fẹ́ gẹ̀ẹ́tì yẹn ń bá mi sọ̀rọ̀ address bẹ́ẹ̀ ni báwọn mi lè gẹ̀ẹ́tì ẹ jẹ́ kí n mọ̀ mi ò rí i wo èmi ò mọ ewé olóògbé ah. akéṣe ti kú. èmi ṣebí àti nílẹ̀ mi. Ah, tọ́lá ni ni. nígbà tó wá dáǹtì tọ́lá ni nǹkan kí nìyẹn fi kún ẹ ṣé wọn ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ìwé rí mo sí ìlẹ̀kẹ̀ láti kékeré ayé ẹ. Ah, ẹ bẹ́ẹ̀ bí tí n bá ṣàgbọ̀ ní ìsàsọ ẹ̀gbọ́n èmi mọ̀ wọ́n ìbáǹtọ́lá nílẹ̀ ń béèrè. àwọn ni mò ń béèrè náà mo mọ̀ wọ́n dáadáa ṣé eré mi àti wọn ọ̀rẹ́ jẹ níwájú ilé yìí ọdún ni wọ́n wèé sáré mọ̀fọ́ lóko tèmi torí báyìí láti jọ wà nulẹ̀. ìgbà tó wá mọ̀ kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó wá mọ̀ kí ló ṣẹlẹ̀ kí nìyẹn fi kàn nímọ̀ tó. ẹ ẹ àti ẹjọ má bínú ah, ẹjọ má ẹ pẹ̀lẹ́ jàre. <laughs> èmi gan ti wò mí kọ́ yẹ kí n lẹ́nu ọjọ́ mẹ́ta èmi gan èyí gan mo fẹ́ béèrè tẹ́lẹ̀ <laughs> ẹ pẹ̀lẹ́ ṣé pé ẹ ṣé mo lè sáré gba nọ́mbà wọn sí lọ́wọ́ yìí. nọ́mbà nìkan lèmi ò ní àmọ́ sẹ́ẹ́rì ibi tí ń gbé èmi mọ̀ bẹ́ẹ̀. àdírẹ́sì ẹ̀ wo ló mọ̀ ṣé ojú ò ah. mojú ò ń sọmọ yorùbá gidi ó yá bẹ̀rẹ̀ sí ní kàkà máa gbọ́ àdírẹ́sì ibi tó mọ o. èkó ni wọ́n ń gbé ní. èkó bo lápá àbólé èkó. ní ah. iye ìgànmú ní ní orílẹ̀ nǹkan kan náà náà méjèèjì ẹ wò ẹ bá ti dẹ́kọ̀ nọ́mbà twenty two láyé gbà mí wọ́n fi close sí lẹ́yìn. ok twenty two àyè gbà mí close ṣe lórílẹ̀ ìgànmú kọ́ nìyẹn. ìwà mọ̀ o ah. bóyá ètò ga ni. ok. okay in fact ẹ ṣe gan àmọ́ ah, dẹ̀ fẹ́ béèrè yín náà gbà tí mo dé o. ẹ ṣàrò. <laughs> Eh, ní pé lórílẹ̀ gànmọ́ ẹ eh, nọ́mbà twenty two ẹ <laughs> eh, wò ẹ ṣe gan mo dẹ̀ ní kí n béèrè ẹ̀ ní kò dáa kó lóògbé kú kí n á fi ìyàwó ẹ sí. ẹ wrong description. Ah, wrong àwọn ah, lè fún mi wrong description. kò sí problem ẹ ṣe gan. ẹ bá wọn bẹ ibẹ̀ wọ́n gbé. <laughs> a ní mo tẹ̀ èmi gan tún lè wá wò next time ẹ ṣe gan. ó dàbọ̀ ẹ rọra o ẹ rọra ah ah wá irú ayé wo ló wá yìí náà inú ọ̀rọ̀ tó wá bẹ̀rẹ̀ báyìí kí ló kàn ẹ́ kí n tiẹ̀ ṣé wọ́n fi ọ̀rọ̀ lọ ẹ ah. tó dùn jáde bí ẹni tó gun lé kí ló ah. kàn ẹ́ tó ń ka bòròbòròbòrò. Ah, àǹtí béèyàn bá sọ ọlọ́run mú yàn sí sẹ́ni gbogbo kan téèyàn bá ti mọ̀ báyìí kí èèyàn sọ ni. ìgbà tó wá sọ́bẹ̀ kí ló wá gbà ń bẹ̀. wọ́n kí mi pé mo ṣe mo sì ní tọ́ta àwọn bàbá wọn bá mú nǹkan bọ̀. Eh, ara ẹ̀ ni eh, mo máa ń bá ẹ sọ ọ́ o wà á máa rugi oyin ní ètò ń bá lọ yìí wọn ò ní rugi oyin rọ ni o ní ọjọ́ kan nínú ilé yìí wàá dẹ̀ rí tiẹ̀ wàá rí go oyin o sọ pé mò ń sọ fún ẹ. nǹkan gidi náà ni gi oyin kọ́kọ́ mọ́ táyàn ni oyin dùn bíyàn bá rugi rẹ̀ wá láì kí ti ẹni gan ẹgbẹ́ rin kíni kíni ní bí nǹkan tí yàn bá rí bẹ́ẹ̀ kí yàn sì sọ kí ló burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ mi ṣe tẹ̀mí fọ́lọ́ ni ó sì kí mi pé mo ṣe ó sì jẹ́ táwọn bá bọ̀ àwọn ò bá mú nǹkan bọ̀ wọ́n sì ní bẹ́ẹ̀rẹ̀ yín. èmi kàn wú ẹ náà ẹ̀mí àbí nǹkan tẹ́ bá fẹ́ sọ ní kẹsàn torí mi expect kò ti máa jáde ní táìmù ó sì yẹ kó wà nínú ilé ẹ̀kọ́ ẹ lọ́wọ́lọ́wọ́ yìí kí ló ń wá kà kí ló wá débi tó múra báyìí. Ah, ah, àǹtí mi kí ló dé ń sọ̀rọ̀ báyìí ah, ṣógun láyé yìí ẹ yóò kí n ṣógun náà ẹ dẹ̀ ni pé ẹ ti pa ọgbọ̀n gẹ̀ẹ́tì ẹni tó kú ti kú o èmi fẹ́ ṣe introduction ni o bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni mo ṣe wá ṣe wá rí aṣọ tẹ́ máa wọ̀ bàtà tẹ́ máa wọ̀ owó tẹ máa ná gbogbo nǹkan tẹ máa lò báyìí ìrọ̀rùn ló bá dé hmm. ó ti wà nílẹ̀ ní sẹpẹsẹ. ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ sọ èmi di ebi nà ọmọ ojú ọ̀rọ̀ lárí Ọlọ́run ò ní jẹ jọ torí Ọlọ́run ó ti pé amẹni wò sí ọpẹ àti ọmọ tó dúkùn sí. ewu àǹtí mi ogun kọ́ la yé ta wà ah! tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ káàkiri gbà á. o ò tí ẹ̀bẹ̀ wọ ayé tó ń sọ yìí ológun kọ́ láyé ọpẹ́ púpọ̀ sí pé thirty days ó ti ń múra jáde báyìí ó ti ń káàkiri mo tún wáá gbọ́dọ̀ fẹ́ ṣe introduction intro what níjọ́ wo síjọ́ wo. ẹ ẹ àǹtí mi ṣé kí n tẹ̀lé ni ìdá mi ló ṣe kí n tẹ̀lé nígbà tó dẹ̀ ti kú ọmọ kékeré ara mi ní mí náà tó bá yẹ pọkùnrin ká lóun náà ni ká ní ọ̀rọ̀ náà má jẹ́ kó jẹ́ pé mi ló ṣẹlẹ̀ sí o ká ní pé òun ni kò ní dúró mm. òun náà ti ṣe pápápá ti wọ́n ọmọ kan tó spere á ti máa fẹ́ ẹ wo ẹ kúrò lórí ẹ. ṣé wàá fẹ́ gbòòtọ́ o àti owó àti aṣọ àti tó dọ́kàn yín tẹ̀lé wáyé wá ṣe kò sí kankan tẹ̀lé ní tẹ́sí nínú ẹ̀ ẹ máa gbé kàtá yẹn lọ ṣé mo tọ́ owó lọ́wọ́ ẹ̀ láti tọ́ owó lọ́wọ́ ìjẹta àbọ̀ sọ fún ẹ pé gánà wọ́tà tí mo wọ ẹ̀kọ́ tẹ̀mí lọ́rùn tó o bá tiẹ̀ bẹ̀wò wọn ni wọn pé tó o bẹ̀wò ayé o ò ní bẹ̀wò orí ara ẹ̀ fẹ́ lọ ṣe introduction láàrin ọjọ́ kèlò sí ọkọ ẹ kú mi máa gbọ́ wé ẹ wá gbà mí mi máa gbọ́ wé lórí tẹ̀ jọ́kèlò sí jọ́kèlò ṣé ìyá wa ló lè bí wọ̀ ìṣá jọ ṣé ìwà ìyá wa ló sì mú ìṣá ah! ẹ jọ ń sọ̀rọ̀ ẹ náà tó bá tún ọ̀rọ̀ rẹ rò tó mọ̀ wípé ó yẹ kó wà nínú opó lọ́wọ́lọ́wọ́ báyìí padà sílé ọkọ ẹ̀ gba ẹni kó tó wá pè mí ká tó sọ̀rọ̀ bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ tó tó dẹ̀ ń sọ yẹn ọdún kan sẹ́yìn mi fẹ́ gbọ́. Ah. bẹ́ẹ̀ ni ṣé o ti yàgò tẹ́lẹ̀ kan pé tó kù. Ah, àti lè wo wa ni o ṣe ṣe ẹgbò ní àṣẹ introduction ní àṣẹ introduction o. ẹ kò sí ń bìbà ìbàdàn ló wà kó lọ ṣe introduction ẹ̀ báyìí bàtúrà mi ló yẹ kí mi náà tẹ̀lé lọ bọ̀ mo ní event mi ṣe ní mi ṣe báyìí introduction Ìbàdàn. ẹ actually kò sọ yẹn fún mi náà but ó ti fún mi ládírẹ́sì bí ó dẹ̀ fún mi phone number so ìgbà tí mi ò rí phone number yẹn mọ́ ni mo ṣáà ní kí n wá trace ẹ̀ wá sí àdírẹ́sì ibi tó fún mi but ṣé mo lè get number ẹ̀ lọ́wọ́ yín. mi sọ pé mi ò mọ̀ rí lóòótọ́ ọ̀dọ̀ mi ló wà but ẹni tó ní kẹ́ wá bíbá ó yẹ kó lè fi yín nọ́mbà. ẹ mo sọ fún yín already mo ní fóònù mi ẹ ti sọ ni. ọ̀rọ̀ yín ti yé mi ẹ eh, misplace number ẹ bọ ẹ misplace address ẹ ó yé mi gan èmi náà mi bá fún yín nọ́mbà bọ fóònù tí mo fẹ́ fi fún yín yìí kò sí iná lórí ó ti wà switch off àdé níná. okay then ẹ eh, but ẹ má bínú ẹ eh, address ibi tó ti wá ń ṣe introduction gba yẹn bá dọ̀ṣẹ́ lè fún mi. mi ò rántí mi ò dé ní lọ́wọ́. ẹ rántí ẹ ní lọ́wọ́. so ó ṣáà ti lọ fún introduction bàdàn. Mm. ẹ ṣe gan mo appreciate. ẹ ṣe. ọ̀dà. ẹ máa gbọ́ kátikàti oníranì irú ẹ̀ ló wá sọ ọ̀rẹ́ mi ti lọ́kọ kò dẹ̀ lè fi mí kan mí mọ́. torí ọmọ ọ̀la ṣe wá ṣóyè torí ọmọ ọ̀la ṣe wá o ọmọ dára ọmọ dára lẹ́yìn obìnrin torí ọmọ. ṣe torí ọmọ la ṣe wá torí ọmọ la ṣe wá ọmọ torí ọmọ la ṣe wá. ẹbí mi ẹbí aláyọ̀ mo kí wa pé a kú ìjókòó mo pé irú ayọ̀ báyìí kò ní nílé gbogbo wa mo tún wá wípé nígbà tó bá di ní ńlá tá a fẹ́ ṣe ìdáná proper tá a fẹ́ ṣe ìgbéyàwó èmi alága àjókòó yín tó pọ́tébù mo wà ń lé bí aba ọ̀rọ̀ ṣé wá rí i ká tó máa bá gbogbo ètò lọ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ètò mọ̀ mi mọ̀ làwa ṣe ń bí lónìí àbí bẹ́ẹ̀ kọ́ láàrin ẹbí ìyàwó tí wọ́n jẹ́ ẹbí alálàdé ṣé bẹ́ẹ̀ ni àti ẹbí ọkọ tí wọ́n jẹ́ ẹbí ìfọláwiyọ adáṣe tó mọ̀ mí mọ̀ lórí ọmọ wọn tí wọ́n fi kọ́ tó ti gbẹ̀kọ́ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ òwe wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ lé wọ́n tún fi ètò bí a ṣe ń ṣe láàárín àwùjọ wọ́n fi kọ́ ọ ní báyìí mo fẹ́ kí àwọn ẹbí alálàdé kí wọ́n fi wọ́n han ara wa ká tún tó máa bá ètò lọ. ẹ ṣe àdúpẹ́ a kí ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ bíi Fọláwíyọ àwa ìdílé tẹ́ ẹ fẹ́ mọ̀ náà ní ìdílé aláyọ̀sìn akínyìn ẹ̀ káàbọ̀ ìgbà míì bẹ́ẹ̀ tọ́lẹ́ pé ààyè máa wà tí è sọ̀rọ̀ ọ̀rọ̀ àsìmọ́ wà nígbà míì tí è sáàyè tọ́pọ̀ wá di ọjọ́ ìnáwó gan lọ́jọ́ ayẹyẹ ara yé bara wa sọ̀rọ̀ tọkọ mi ti aṣọ báyìí tí wọ́n àti ìyàwó rẹ̀ ó bù tíyàwó náà tẹ̀lé. ó jẹ́ nàmbà bọ̀ ọmọ mi ó ti jẹ́ ọmọ gan. Uh, Tolani, you are under arrest for the death of your husband, Tunde, and your son jọ mí lójú. If I anything you say, I mean, people say this was a ẹ lè mú lọ́wọ́ ẹ̀ bí ọ̀sán bẹ́ẹ̀ ni náà. ẹ ṣé kí ni wọ́n ti bí wọ́n ti bọ̀. ṣé kí ara ẹ̀ bí. tẹ́ ẹ fi wá sí station bí a ṣe máa ti láti jọ yìí ẹ wá kọ ẹ wá kó dá o. lẹ́yìn hmm. kí n wá sí station kí n fẹ́ lọ ṣe ń bẹ̀ kí wọ́n ṣe ń bẹ̀ ṣé mi ò sọ fún un kó tó di àsìkò ṣé mi ò kìlọ̀ fún tó kí wọ́n sọ pé ẹ dákun o èmi lẹ́gbẹ́ ni tó pa ọkọ ẹ̀ tó pa ọmọ ẹ̀ o ọlọ́run ò ní jẹ́ mo yẹ mi ì lè yọjú irú ẹ̀. àǹtí ẹ mọ bí ẹ ṣe máa fi àjẹyàn tó lágọ̀ọ́ ọlọ́pàá ni hmm. gbogbo tá a lè rí kọ́ wà ń bẹ́ẹ̀ a kọ́kọ́ délé náà ká tó bára wa wí mm. ẹ̀yin ò rí omi ńlẹ̀ báyìí tí ó sì dẹ̀jẹ̀ ẹ̀ sì rẹ́jẹ̀ tí ó dùn mí torí ọmọ yẹn yàn. èmi ò lè ṣe wẹ̀ èmi yẹn parọ́ bẹ́ẹ̀ ni ìwọ mọ̀ wípé tó lọ sí station yẹn pẹ̀lú kéèsì tí wọ́n lọ ṣe yẹn pẹ̀lú pápá ọkọ yẹn ó ṣọ̀kọ̀ má padà délé kò lè padà dé mi ìwà lè dáná mi ò lè lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ after ọba mẹ́ta náà ìyá wa bí wọ́n dẹ̀ ti ń ṣojúṣe tó yẹ káwọn méjì ṣe kí ló tún wá kù lọ́mọ yanjú ẹ̀ ìbọ́kùnrin ni ẹ bó lórí ẹbí ni ẹ wọ lọ́kọ wa ìwọ náà lọ́mọ yanjú ẹ̀. jọ́ntòrò lọ ká ní wọ́n ló ṣẹlẹ̀ sí kí la máa ṣe fún ìyàwó àti ẹdó ẹja lu ọ̀tá mi. ìyẹn náà tún dà ká ní ọ̀tá ló ṣẹlẹ̀ sí tó wá súnmọ́ táyé gan kí la tó yẹ ká ṣe fún ìyàwó ẹ̀yìn. ká àní ẹwà ni. kọ́kọ́ ṣe ìdájọ́ fún mọ̀sọ̀ yìí náà. àní ẹwà. olú ṣe ìdájọ́ èmi ò níbì kan dé ṣe ti gbọ́ ọlọ́run ò ní jẹ́ ah. ṣé mi ò sọ fún un tòtòtòtò tó bá ti ń kẹ́gbẹ́ wọn ṣòro mọ̀ èmi ò níbì kankan lọ o. àǹtí ẹja ṣe báyìí. kí ni ẹ wòlíì ìjẹjọ ọ̀dọ̀ yín mo wà hmm. ẹ sì kájọ ń jẹjọ ẹ kájọ fún mi ṣe wá rí bí mo bá ṣe ń nà yín mọ̀ kọ́ lẹ̀ títí tá à ń tí ì jáde hmm. ẹ wọlé kájọ wa. ìyẹn náà lè fẹ̀kàntẹ́lẹ̀ àjọ tí mò ń dá torí ẹ̀ náà mo ṣe ń dà ṣe bí irinṣẹ́ tó sọ fún mi pé o fẹ́ rà àbí tí mo fi ń da owó àjọ nísìnyí owó ìmáa wọlé màá kówó yẹn fún yẹn tẹ bá na tán àmọ́ òun pé owó irinṣẹ́ rẹ ló ti fi ṣe ìtọ́jú tàǹtì rẹ ló bá tán ọ tí ò

tí mo ti ń bá sọ everything kò fún mi létí ọkọ̀ bó ṣe dorí kodò síbẹ̀ náà ni. <laughs> okay your word kills me. Tọ́lání. Uh, mo fẹ́ kó mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe nǹkan tó ń bá ọ́dà pé ká ṣe làwa ń ṣe mi ò wá expect kó wà nírú condition báyìí kó má lè jẹ́wọ́ fún mi láti pé kí n mọ̀ bí mo ṣe máa help ẹ̀ tó bá sọ gbogbo fáìlì tó wà ń bẹ̀ fún mi èmi ni mo mọgbọ́n àyíníke tí mo lè fi yí kéèsì padà kò yẹ lọ. sọyọ mi mọ kókó mi mọ kókó pákó lásùdé èmi ìmọ̀ kókó ń bẹ tí bá mọ̀ máa ti sọ fún yín. tọ́lá ni mo tún fẹ́ sọ fún ẹ lẹ́ẹ̀kan sí jẹ́wọ́ fún mi kí n lè ràn ẹ́ lọ́wọ́. mi yá lè parọ́ mọ́ra mi mi mọ̀ nǹkan mi mọ̀ nǹkan ah, mo kàn fẹ́ kó o mọ̀ ni pé babaláwo tó ṣe àfẹ́ẹ̀rí fáyàn yìí ó ti wá ṣàrìnà kò fàdéyẹ tèmi báyìí èyí nìyí tí mo fi ní kò jẹ́wọ́ fún mi ńgbà tó níyì. ìgbà mi gbọ́ mi ṣàlẹ̀ máa para fún yín kí mi mo kọ́kọ́ àtọ̀mọ́ mi mo kọ́kọ́ pẹ́ ìjọ ìṣàánú mi. màá gbà ẹ gbọ́ mo dẹ̀ ti gbà ẹ gbọ́ lóòótọ́ <laughs> nítorí pé ìyàwó tó jẹ́ sí ọ̀rẹ́ mi tó ṣaláìsí máa gbà ẹ́ gbọ́ àmọ́ pẹ̀lú bí mo ṣe gbà ẹ́ gbọ́ tó bá dọjọ́ Monday ìyẹn láàárọ̀ Monday tó ń bọ̀ yìí mo fẹ́ kó mọ̀ pé bàbá awóyinfá ló máa wá bí ẹ witness against ẹ bó ṣe ṣe kú bàbá yìí lẹ́mìí náà. báyọ̀ ṣé o ti ṣe tán àti sọ. báyọ̀ ẹjọ́ èmi náà kọ̀. tọ́lá ni èmi kò mọ̀ pé gbogbo ẹ̀ máa padà bọ̀ sípò káṣà máa gbàdúrà ni. wo Túndé kó yá tètè padà bọ̀ sípò ni o torí lè tẹ̀ sí sú mi ah kí ló dé náà ṣóògùn láyé ni mo ti gbàwé oúnjẹ gbàwé oúnjẹ ládùúgbò ojú ti ń tì mí àti eh, jáde síta gan-an ẹsẹ̀ yẹn ń kọ́lẹ̀ ah, ilé ò yé mi o. Eh, ogun kọ́ láyé o nǹkan tó dá mi lójú tàdá ni pé tá a bá ń gbàdúrà tá a ṣàárẹ̀ ọlọ́run á kúkú gbọ́ ọwọ́ gbogbo rẹ̀ báyìí la fi gbà wá nǹkan tó kọ́ fún mi bẹ́ẹ̀ náà ni pé bọ́dì rẹ̀ bíi nine eleven yìí ta ló fẹ́ ṣe mí láàánú tó bá rí mi bẹ́ẹ̀ kò sí ẹ́ńjìn ìyàwó mi báwo ṣé mo rí gàrí díẹ̀ kí n wọn sẹ́nu. kí ló wí. ọmọ nǹkan wọn ló ń béèrè ọmọ. wọn náà mọ pé ìrìn ìbàdàn sí kòkò easy níbi ẹni máa di ọmọ kiri èmi sì gbé fún bàbá ẹ o. ó tọ́ ló ti sọ kò easy náà ah. láti ìbàdàn sí èkó. olùgbàrà báwo ni ṣe ń kọ́. aláfíà wo adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹni tó bá ti ti á mọ̀ pé hmm, kò ní problem. <laughs> ẹyọ àmọ́ ọ̀rẹ́ jòṣù fẹ́ má rí mi ṣé òun ti dàgbà. ọ̀rẹ́ mi ṣé marriage náà ló kọ́ ọ́fíìs bíi tẹ́ńbẹ́lẹ́ bẹ́yẹn tó bá ṣe dictionary mi ò lè rí yẹn fún náà yes marriage kò ń ṣe nǹkan kékeré kò ń ṣe nǹkan yẹpẹrẹ institution tí yóò lè graduate láéláé ni ṣe rò bí actors alẹ ṣe ń sikẹta à ń rí di economics à ń rí di theatre art ṣe bí ẹ máa fún wa certificate ìyẹn ó dé tó bá kú kó tó lè gba certificate èmi ò kánjú fọkọ o ọjọ́ tí n bá rí the right person ọkọ mi gangan why not omi ò tí ì rí nínú ìdẹ̀lẹ̀ jẹ́ kọkùnrin kan bàfájì mi jẹ́ ìgbà yẹn ló máa fẹ́ wọ́n sìn má ṣù má tọ̀ má jáde má múra bá kan ó mú ṣe enjoy life mi when i'm ready i'm ready but now ọ̀rẹ́ mi kò sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ owó kú right but nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé ìgbára là ń búra. ọ̀rẹ́ mi ìyẹn ọ̀kan ayé kò sígbà tá a tá a fi rédì fi wọ́ so when i'm ready wo yín ṣe bí ti wo. ọ̀rẹ́ mi bó ṣe wá wà inú mi dùn mi fẹ́ wọ̀ gbòòrò lálẹ́ mi fẹ́ wọ̀ club níbẹ̀ kájọ lọ. àwọn fún ọ ni oníkájọ lọ kílọ̀bù orí bí mo ṣe múra wá. mo ti fẹ́ ráṣọ tí mo fẹ́ wọ̀. ó gbàgbé yẹn jà yẹn ló kéré aṣọ náà ló wá kára mọ́ jà mm. ló jà yín orí wa ẹyẹ ayé tí mo wá yìí mi máa dọ́kú ni o oh. mo dẹ̀ máa ja yín ayé kan mọ̀ pé mo jẹun. o tọ́ ló sọ. mi ò láì dán mu mi mi ò láì máa dán ara mi. Ah, ó tọ́ ló sọ. mo láyé sáyà àwọn ayé táwọn àjẹ lẹ́kọ̀ọ́ ni àlè para wa o. mo ṣe jàre mi ò má ìdìbò jẹ́ kí mi náà lọ enjoy life mi. <laughs> ẹ̀ ǹkẹ́ ìtẹ̀ ǹkan. ọ̀rẹ́ mi ó bẹ́ẹ̀ yọ ó ti bọ́ sáyé o. Ah, mo ní kí wá ṣàlàyé fún ẹ ọmọkùnrin má ti tún fún mi lówó ah, ó ṣàfowó bá mi jẹ mi mọ̀ kọ́ tí mo fẹ́ ṣe. ọ̀rẹ́ mi ò ní lock ìwọ ló wá mo bó ṣe máa play game mi ṣé tí ọkọ yẹn mi ìfẹ́ bú wọn náà but ah, ó kàn pàṣẹ àmọ́ ẹ lára ni ó kàn jẹ́ kó tọ́jú ẹ̀wà ṣe pé ìgbà pípọ̀ yẹn ti fún ẹ lówó sí tí wọ́n náà ti ń dán mi ò mọ̀ kó fún àìtó yìí <laughs> ìwọ ni kó wá dọ́gbọ́n sí kó mọ̀ bó ṣe máa play game mi tó bá fẹ́ jáde nílé ọkọ ẹ̀ wà pretend tó bá fẹ́ wọlé wà pretend ó understand mm. ọ̀rẹ́ mi kò sí big deal ayé ń ṣerú ẹ̀ dáadáa bọ́dà lẹ́ ń sọ yìí kò gbé mi báyìí mm. overseas lọ wa àwọn parent wọn ti fẹ́ dà láàmú pa wọn ní kó mú yàwó wa kó mú yàwó wa kó mú yàwó wa abẹ́ pé ó lo nǹkan fún ni ọjọ́ tó rí ẹ báyìí kò lè sùn kò lè wo ó ti fẹ́ pa gómi pa kí n jọ kí n jọ ah èmi náà dẹ́ wò pé opportunity ẹ̀kan ló máa ń wá tó bá dẹ̀ ti wá báyìí you need to grab your company bí àwọn tó máa ń polówó movie so tó bá ti grab ẹ̀ báyìí so wọ́n make use of it there no big deal àìmọye àwọn máyédùn máa tó ń ṣeré ọ̀rẹ́ mi ṣe ṣe pé wọ́n máa pretend fún wa ah! wá wọ́n wọ́n pọ̀ lórí Instagram bó ṣe máa gbé ni tó bá ti tí àlè bá ti ra mọ́tò fún un wọ́n kọ́ gbé fún ẹ báyìí wọ́n yà píù selfie ni o my boo bought me this my boo bought me this irọ́ ni àlè ló ń ṣe irú ẹ̀ oníkálukú kan ń dọ́gbọ́n sí i kí ẹ̀rù wọn bà mí ẹ̀rù ń bà mí odò náà túndé ó trust ẹ o ìwà ìsọpọ̀ ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ báyìí òtẹ̀ kì í dá òtẹ̀ bó o ṣù mọ̀ n kò tiẹ̀ tó ń wò mí kó má lọ ká mi kó má lọ lẹ́yìn. lẹ́yìn kí ló fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ìwọ máa dán kù ni tí o fẹ́ gbé sójú ni òní wọ̀ sí pé bóyá ẹ̀wọ̀n náà ti yan àlẹ́ àbótí ṣe kíní kan táàmì egungun ló máa pọ́n lé wàá lè máa pa dẹ́dẹ́dẹ́ ṣé ọ̀rẹ́ gbà tó ti fọkàn mi balẹ̀ yẹn kò sí wàhálà ìwọ náà máa gba pọ́tà báwo ẹ <laughs> rí i sórí máa gba àkáǹtì sí wàhálà. Aditolani. Yes. <laughs> I'm so happy to see you. Mm-hmm. Finally ẹ̀yin ni mo rí. Ẹ mọ̀ ìgbà tí mo ti ń dá ẹ̀ láti rí yín àti mo ti rí picture yín tí mo ti rí pé òyìnbó lẹ́gbọ́n mi gbé wálé. Aditolani, <laughs> you are too beautiful. Really? Yeah, you are beautiful. Thank you. Like ẹ̀gbọ́n mi. Oh! ẹ mójú lọ sọjà mm. imagine sí <laughs> àǹtí Tolani please. bọ̀ ẹ dúró náà ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ yìí mo fún àìdè ẹ̀gbọ́n yìí ẹ parọ́ ẹ fáyìn jùmọ̀. Ah. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ah, tí bá ti ń lọ jọ torí Ọlọ́run má cross me for anything. àwọn <laughs> ẹ̀gbọ́n mi no shitting she is beautiful wọ́n fáyìn jù yín lọ wọ́n fáyìn jù yín lọ. yóò oh. jowú ni. she is beautiful now. thank you ma. sí àtọ́láyé please i want to beg you. anything tẹ́gbọ́n mi bá ti ṣe fún yín ẹ jọ̀ọ́ ẹ ṣáà máa wọ ọlá mi àti ti mọ́ mi ẹ máa wò mọ́ wọn lára. Eh? anyway náà. No? wọn ò tiẹ̀ lè fuck up because èèyàn ò lè ráre wà báyìí kó tó máa fuck up sí ẹ ti fine jù wọ́n dẹ̀ ti sọ fún wa pé ẹ̀yin ni last bus stop àwọn àwọn ò níbi kọ̀ọ̀kan táwọn ń lọ mọ́ so ẹ̀yin ní kẹ́ wá jọ nítorí ọlọ́run mi lè wait kẹjọ ìyàwó wa o mi tiẹ̀ lè wait rárá ni. <laughs> wàhálà yín wàhálà yín ò pọ̀ àti tọpẹ́ hmm? hmm. ẹ ṣé mo appreciate yín ṣeré mi náà ti máa ń gbọ́ ọ̀rọ̀ yín èmi náà gbà tí mo rí mo rí pé ah ìyá ọkọ mi gan bá ìyá ọkọ mi gan wà bẹ ẹyin gan fain. káàbọ̀ ah, mi ò fain ah, tó yín. ẹ báyìí ẹ báyìí. ẹ pẹ̀lẹ́ àti ẹlẹ́jọ́. Ah. ẹjọ́ yìí náà làrí sí. ẹ ra mọ́ mi. ó darí ọkọ mi. ẹ ra mọ́ mi. mo ti rí. ẹ pẹ̀lẹ́ wo lọ́wọ́ nǹkan tí mo gbé kaná fún mi. mi mm, I don't want to leave out. kọjá sí kitchen kó lọ́wọ́ tí mo gbé kaná jọ. quick. Atolani, I'm coming on ok hmm. Okay. Mọ́mí, mo ti tẹ́yìn lọ́rùn báyìí sí. Ilé ìdá lọmọ. Ah! Wo ọkọ mi, a dà fún ẹ. Ṣàlàáfíà ni. A dúpẹ́ mọ́. Mọ́mí àti dáàdì ńkọ́. Everybody wọn kí mọ́. Wòlé wà lálàáfíà. Ohun tá à ń wí nìyẹn. Ẹ ẹ ṣe rí nǹkan kan ni pé bóyá àtijọ́ mi tí bá ti ń sọ̀rọ̀ fún mi ẹ máa tẹ̀ lọ́rọ̀ mi gbogbo wa tẹ̀ ń bá mi fà pé ah, ah, mo fẹ́ rí ìyàwó ẹ mo fẹ́ rí ìyàwó ẹ mo fẹ́ rí ìyàwó ẹ àti mo ní rọ́mọ ọmọ mi ni mo sọ fún yín wípé kò tí ì dàsìkò àti pé mi tí rẹ ni tó tẹ́ mi lọ́rùn ìgbà tí mo rẹ tó tẹ́ mi lọ́rùn sí fún àmì kọ́ ni mò ń yọ yín lẹ́nu pé a máa wá kì í lọ́la. Hm? ó yé mi dáadáa ó yé mi dáadáa mo mọ̀ pé àsìkò tọ́lọ́ ń ṣe ìná dáadáa náà ló bọ́ sí. Déjì ṣé o mọ̀ pé báyìí gbogbo àwọn ọ̀rẹ́ tó wà ní abroad yẹn wà á make sure pé kó o pé gbogbo wọn o torí pé bùfún mi bùfún ọba ìlọ́pọ̀lọ́ nké o ti ṣe fún wọn dandan ni káwọn náà kan wá ṣe fún ẹ padà jẹ́ kó mọ̀ pé o ṣetán láti fẹ́ yàwó báyìí o bí gbogbo wọn ṣe máa wá sí nàìjíríà tán máa bẹ̀ ṣe yàwó ló kù báyìí. mọ́mi ẹ má stress ara yín ẹ mọ̀ kan ẹni tí ò bá kọjú jẹun kò ní jọbẹ̀ tí ó dùn níwọ̀n ìgbà tí mo ti ṣe tán yìí gbogbo wọn gan-an in fact bíi pé ká ti mọ́jọ́ ni wọ́n ti rí píṣọ àwọn ti láìkì ẹ̀ jù wọ́n dẹ̀ ń jẹ́ kí n mọ̀ pé àwọn ò lè àwọn gan ti bá wọn ti bá bíi méjì bíi mẹ́ta sọ̀rọ̀ náà àbí mo ọkọ àti mi kí ọ èmi náà kí wọn ẹ wọn ní kí lẹ́tẹ̀mí àti òfin wa wọn ní wo wo bí ti nígbà wọn iṣẹ́ kékeré kan tó ń ṣe ni mo tún wá ṣe surprise kan. wọ́n ní kí wọ́n fún ẹ ní thirty thousand naira hmm. wọ́n fún mi náà ní change kan wọ́n tún wá láwọn máa bá mi hard eh, change mọ́ tó bá ṣe díẹ̀ so that èmi náà lè máa fi tàwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́. àǹtí mà ṣe o ah, ká dúpẹ́ pé wọn ò gbàgbé ọjọ́ ah, ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ á fi rọ́pò fún wọn ọwọ́ wọn ò ní kàn àpò láéláé. hello ẹjọ́ ta mo ń bá sọ̀rọ̀ ẹ Túndé náà ló ń sọ̀rọ̀ ẹ kí lè rí ah iṣẹ́ yẹn ti bọ́ sí ah, ẹ ṣe gan sa ẹ ẹ wo èmi ni ẹ máa jírí láàárọ̀ la ẹ ṣe gan. Ah, kí ni yẹn. ìdáni o máa wo mi sórí iṣẹ́ yìí mo ti apply fún lọ́jọ́ tó ti pẹ́ ó ní wọ́n pè mí fún pé kí wàá resume iṣẹ́ yìí o ah ọlọ́run mà ṣe o àṣẹ́mi náà máa padà dé èèyàn. kí ni ò dé tèkẹ́ yìí sí iṣẹ́ ti débi iṣẹ́ ọ̀hún náà ni e, e, iṣẹ́ tá a wá ń sọ yìí èló ló ti rẹ̀ pé wọ́n lè máa fún ẹ lóṣooṣù. bí mo ṣe ń wo yẹn wọ́n á fún mi tó twenty five thousand. Hmm, twenty five thousand. ọlọ́run. ah, ah ló wá pè bẹ́ẹ̀ yẹn twenty five owó yẹn rẹ̀ pọ̀ gan tó kí ni twenty five thousand fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ lẹ̀. Hmm? Tọ́lání wọ́n ló tún sọ̀rọ̀ báyìí ó dẹ̀ mọ̀ pé mi kì í ṣọ̀lẹ tí màá máa fi jáṣẹ́ mọ́ra dáadáa tó mọ̀ pé i'm hard working promotion dé nìyẹn gbàmù. Ah, ó tọ́ ni bàbá promo ó tọ́ ni ó yẹn náà dá àti. Ah, ó ṣe sọ̀rọ̀ ni. Hmm. Ah kí wá nìyẹn ní ṣe inú ọ̀rọ̀ tó wà nílẹ̀. mo ní kí ni major tí ìtọ́kọ̀ ẹ ṣe tó fi bá tó tún pa ọmọ mọ́. sọ́ọ̀kì lè ràn ẹ́ lọ́wọ́ ajájọ́jú ọ̀nà àwa náà la mà ní nìkẹ́ la mà yí ní ìpadà máa dẹjọ́ nù sí máa yíwọ́ ẹ̀ padà sọ bó ṣe ṣẹlẹ̀ fún mi tí ọkọ ẹ àti ọmọ ẹ fi kú. ẹ ẹ ẹ gbogbo ẹ ṣe jẹ́ nìyí. pé mo fẹ́ kó jí sí díẹ̀ sí kí n tó lè bí ẹ ọdún èkó sí nǹkan tó lé o mm-hmm. ayọ̀ ni mm, torí ibi tá a bá dé yìí mo rí i pé a ti ń di gẹ́gẹ́ tó ibi tó dáa tí mo dẹ̀bi lè pé èsùkéso kan ò lè yà wá mọ́ kí wàá ní nǹkan tí mo lè máa ṣe fún ẹ àbí nǹkan tí mo lè ṣe fún ẹ tó lè break àárín mi àti ẹ pàápàá jùlọ tó lè ṣokùnfà nǹkan tó jẹ́ pé ìfẹ́ tó ní sí mi lọ́jọ́ tó ní kò ní lè pọ̀ púpọ̀ tó báyìí mọ́ kí là ń kọ yẹn. Hmm. ayọ̀ mi. Hmm. anyway kí ló lè ṣe fún mi náà mo mọ̀ pé mo nífẹ̀ẹ́. ẹnu. mi rò pé o lè rí lè ṣe nǹkan kan fún mi tó pọ̀ jẹ́ kí n sọ báyìí bóyá tí n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá fún mi hmm. àbí tó bá ń pè wọlé sórí méjèèjì tó dárúkọ yẹn hmm. believe pé mo pass ẹ yes hmm. mo confidence ara mi kí n tó lè sọ jáde ni àkọ́kọ́ iṣẹ́ tí mo ń ṣe mo ń ṣiṣẹ́ fẹ́ anybody mo ń ṣiṣẹ́ fún ìyàwó mi àti ọmọ mi nítorí ọjọ́ ọ̀la léyìí tó dẹ̀ jẹ́ pé ìwọ ni ẹni náà tó fẹ́ bí ọmọ ìdùnnú náà fún mi tó wá jẹ́ pé gbogbo nǹkan tí mo bá ní pátápátá ìwọ àti ọmọ ẹ̀ òun lẹ́jọ́ ni mo pass lórí yẹn uh-huh. ẹlẹ́ẹ̀kejì láti pẹ́ wọlé o mọ̀ pé dùnú mi ló jẹ́ uh-huh. ayọ̀ èdè lèmi jẹ́ níbo ni dùnú lè jókòó sí táyọ̀ máa wà ń ta àti òní wọlé sọ́kàn ayọ̀ máa balẹ̀ kó uh-huh. lè balẹ̀ ìdùnnú àtayọ̀ gbọ́dọ̀ jọ jókòó papọ̀ nígbà gbogbo ni mm. òun ni gbogbo nǹkan máa máa fi lọ síwájú túmọ̀ sí pé kò sí nǹkan tó jọ lórí ilé ìtòsọ yẹn mo fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀. all right mo ti gbọ́ o kò sí wàhálà ẹ èmi náà fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ kí ni nǹkan tèmi náà lè ṣe fún ẹ tó jẹ́ pé tó bá gbọ́ ẹ lè má múnú ẹ dùn tàbí nǹkan tó lè rí tí ò ní jẹ́ kó fẹ́ mi mọ́. <laughs> ṣé ẹ wá sá hmm? mi ò fi bẹ́ẹ̀ rí but only thing tí mo believe kò lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. Eh, mo believe pé a ti pass ẹ kọjá bó jẹ́ kí n tún sọ fún ẹ ẹni tí mo bá nífẹ̀ẹ́ sí dọ́kàndọ́kàn tí mo fẹ́ fẹ́ ní sọlọ́kà tí mo hmm. fẹ́ fẹ́ sílé nǹkan tún jẹ́ ìwò mi ni pé mi ò gbọ́dọ̀ gbọ́ pé irú ẹnìyẹn ti bímọ síbi kan rí tẹ́lẹ̀ àbí kò parọ́ fún mi kí n fi fẹ́ tí n bá gbọ́ tí mo bá fẹ́ tí mo bá padà mọ̀ létà kó ti bímọ rí bí fẹ́ yẹn ṣe pọ̀ tó ló ṣe máa já dànù o mo believe pé ìyàwó tèmi lélẹ́yìí kò sí nǹkan tó jọ because I know you very well ǹdẹ̀mọ̀ ẹ láti lẹ̀ mọ pàṣẹjọ ń grow títí dọjọ́ tòní lélẹ́yìí tó túmọ̀ sí pé kò sí nǹkan tó jọ àjọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ni tí mo dẹ̀ believe pé ibi tá à ń lọ ipò gíga ló ń lọ sórí ọ̀rọ̀ tí mo sọ yìí náà kí ló ṣe pé bí amúrílẹ̀ rí nǹkan kan nípa ẹ̀ o but mo kàn ti mo ti conclude láti lè pé irú nǹkan bẹ́ẹ̀ mi ò fẹ́ because ogun ló máa ń dà lọ́jọ́ ọ̀la wo nǹkan kan kí ìyàwó tíyàwó tíyàn ti fẹ́ tíyàn ti gbọ́kànlé kó má kó ti bí wọn rí tó bá wá di pé àwọn méjèèjì ló dàgbà bóyá a ní ọmọ tàbí fúnra wa ń sìn sọmọ pé tó bá pẹ́ tó bá yá irú ọmọ tó ti bí tẹ́lẹ̀ yẹn ó náà lè claim right ẹ̀ pé ah màmá òun ni òun làkọ́ bí ọtí ò bá sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn níbẹ̀ ọmọ ẹ ọmọ mi ni ọmọ mi ọmọ ẹ ni so kò sí nǹkan tá a fẹ́ ṣe lórí wọn tà nílé ṣe ṣe lọ́ra máa dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rá láti bí ìrákòrò ó sáwọn kò tí wọn bá bí mọ ó máa bẹ̀rẹ̀ sí ní rá tó bá tásìkò kan ìyá ẹ̀ máa máa rí bó ṣe ń rá àti bàbá ẹ̀ máa wò títí títí bó ṣe ń rá bó ṣe ń dìde after tó dìde tán tó bẹ̀rẹ̀ sí ní tó ń rìn tó ń sáré tó ń yan ọ̀rọ̀ ọmọ yẹn ò ní jọ àwọn òbí méjèèjì kò ní jọ wọ́n lójú so bẹ́ẹ̀ ni mo ṣe rò pé mo fẹ́ kẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ fẹ́ kájọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ká dẹ̀ fi débi tí a ń lọ mm. nǹkan tí mo rí nìyẹn tí mo ṣe vow pé èèyàn tó bá bímọ rí mi ò lè ever fẹ́ kò sí wàhálà <laughs> àbí o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn. àbí o àyà á sí mi ò mọ yẹn. ìyá jẹ́ kí n fa yín drink ẹ̀. kíkì sí. ṣe jẹ́ hmm. ọ̀rọ̀ bá wá rí báyìí kí ni tí wọ́n rò bí a lè ṣe sí. bàbá nítorí ẹ náà ni mo ṣe wá ẹ wo mi ò fẹ́ pàdánù Dèjì o. mo fẹ́ pàdánù rẹ̀ wúrúwúrú ayé ọ̀gbọ́dọ̀ fọwọ́ àrùn àjà ọ̀gbọ́dọ̀ jẹ gbólógùn lẹ́sẹ̀ gbólógùn ní bá gòkè àjà ojú rí atúlé atókù rògbòdò ayé ò ní lù fún ọdún. o ò ní pàdánù rẹ̀ orí wọ́n ṣe kan fún ọ la parí iṣẹ́ sí tá a fi báyìí a wà bò tá a bá ti bò ọ̀sán kì í bóru òru kì í bọ̀sán pàdé epo orí ọ̀kan dànù ẹ̀yin méjèèjì pàdé ara yín mọ́ bẹ́ẹ̀ ni ẹ wo bàbá mi ìfẹ́ òun yà mi ìfẹ́ òun yà ṣé rí ọmọkùnrin yẹn ó lágídí alágídí burúkú ni ibi tó dé yẹn mi ìfẹ́ òun yà ẹ bá mi wá nǹkan mi. báwa bá tiẹ̀ láàfo yàyà yìí ó ṣeé ṣe kó nǹkan já láàrin ká bí èèyàn kan bára ló lójà ẹnìkan ní délé ti tú kọ́mọ̀dé pé òun ó tú lẹ̀ kí n ṣáà máa ti pàdánù dèjì ni. ẹni tí ọba rí a jẹun àádámi tiẹ̀ mú ń dè ní àbí ká kojú ẹ̀ sẹ́yìn ó ti dáa pípa náà dáa. àwọn bàbá tó kù kọ̀ọ̀kan ẹ̀ wo ọmọ mú bímọ. ọmọ tó bí fún ìbẹ́ ní bá fẹ́ràn ẹni tó fẹ́ fi ọ bára bí ṣe fẹ́ fi ọ yìí yóò fi ọmọ bùkátà rẹ ni tiẹ̀ ní kọ́ ọmọ ọmọ rẹ kẹ́ ẹ lọ rèé jọ máa gbé lọ́dọ̀ rẹ̀ ibi tí ìṣòro wà gangan nìyẹn bàbá Dèjì lòun ò fẹ́ni tó ti bímọ rí i ẹ̀dẹ̀ kúkú mọ̀ pé tí n bá fẹ́ máa bímọ mi ètò ẹ̀wọ̀ ọmọ pọ̀ lára mi dáadáa ẹ máa bímọ.